alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi ahalla shifa'a wa harrama as-sihra ọba tí yóò ṣe ìmá ṣe oògùn wòsàn ní halali fún wa ó ṣe ní ẹ̀tọ́ fún wa ìmá ṣe oògùn sihir ìwà ìrànlọ́wọ́ pẹ̀lú ẹ̀mí òkùnkùn táǹpẹ̀ lálìjànú ó ṣe léwọ̀ wasalaatu wasalaamu ala al-mab'uuthi rahmatan lil alamin ìkẹ́ ọlọ́run àti ọlá ọlọ́run kọ́mọ abẹ́ni tí ó ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wa ẹni tó jẹ́ pé agbẹ́dìde pẹ̀lú àánú ọlọ́run àti kẹ́ ọlọ́run fún gbogbo àgbáńlá ayé òun náà ni anabi wa muhammad wa ala alihi wa sahabati ajma'in àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sahaba rẹ̀ lápapọ̀ ikhwatal iman ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn islam fikihu shifai wa sahar níta gbéyàwó lẹ́ni òun náà ni àgbọ́yé tí ń bẹ láàrin oògùn ìwòsàn àti oògùn ìbọ̀rìṣà ìwárànlọ́wọ́ pẹ̀lú àlìjànú méjèèjì nílẹ̀ yorùbá kẹlìmátání mutashabiyatani inda kathirin min muslimi biladi yorùbá ọ̀rọ̀ méjèèjì yìí jọra wọn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nú àwọn mùsùlùmí ilẹ̀ yorùbá ká má jọ dàrú mọ́ wa lọ́wọ́ mọ́ láti rọ̀lẹ́ yìí lọ títí tá a fi pàdé ọlọ́run ìwòsàn òun náà ni oògùn ọ̀kan nínú àrùn tí ń ṣe wá tá à ń rí àbí tá à ń fura mà nínú akíyẹmí ara wa bílẹ̀ àṣàb pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn egbòogi àti àwọn igi náà fún rẹ̀ àbí àwọn ewé gẹ́gẹ́ bí àwọn àgbo tá à ń lò àbí oyin lílá àbáwọn míì náà tó pé ń ṣe ìwòsàn fún àrùn ara hadha jaizun bi adillati al-Qur'an wa sunna ẹ̀rí kálò oògùn àrùn tí ń ṣe wá nínú ara wa alukur'ani fọwọ́ sí anabi náà fọwọ́ sí ọbẹ̀ sìn wa mu ọlọ́run ọba ń sọ báyìí nínú alukur'ani al-karim ọlọ́run ní a'udhu billahi minash shaitani rajim yakhruju min butuniha sharab ọlọ́run ọba ní oyin tí mo dá ẹ rí i pé àwọn nǹkan kan máa jáde nínú rẹ̀ ní ti ń jáde ní nǹkan mímu ni o mukhtalifun anwanu ẹ rí i pé kọ́lọ̀ oríṣiríṣi ni màá bá dé fihi shifa'u linnas ọlọ́wọ́n bá ní ìwòsàn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ fọ́mọ èèyàn àtẹni tí ń kírun àtẹni tí ò kí gbogbo ọmọ èèyàn pátá ọlọ́ọ̀ ní ìwòsàn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tí wọ́n bá ń la oyin fún àrùn tí ń bẹ lára wọn إن في ذلك لآيات لقوم يتفكرون ọlọ́run bá ní bẹ́ẹ̀ bá wo yín ẹ rí i pé àmì ń bẹ ń bẹ fáwọn èèyàn tí wọ́n bá ń ronú àmì ọlọ́run suratu nahal aya sixty nine fíkẹ́hù dalil àgbọ́yé tá à ń gbọ́yé lábẹ́ aya yìí òun náà ní pé ọlọ́run ọba òun ló dá oyin ó fi ìwòsàn sínú oyin fún àrùn tí ń bẹ lára ọmọ èèyàn ó ṣe é ní okùnfà tí ó fi gbádùn òun náà lọ́ba sísì fún yàn lálàáfíà nígbà ọlọ́run ọba ti ní àṣẹ nǹkan tá a ṣe mọ̀ pé òun gangan ní fún yàn lálàáfíà ó sì lóun fà láàfíà síbẹ̀ a jẹ́ pé ìmọ̀ aṣogun wòsàn ọlẹ́tọ̀ nínú ẹ̀sìn wa àwọn lárúbáwá oko nígbà wọn gba ìsìlámù tán ọ̀pọ̀lọpọ̀ wọn oògùn méjì ló wà wọn wọn ní paro wọn ní ondè wọn sì lóògùn jẹ̀díjẹ̀dí oògùn bá àwọn táwa wì wọn wá bá nàbẹ̀wá Muhammad sallallahu alaihi wasallam torí pé irú wọn lójú ìpè àti gbọ́ ó ti ní a fi oògùn ẹ bọ́lẹ̀ wọ́n wá sọ pé ya Rasulullah ìwọ òjíṣẹ́ ọlọ́run anatadawa a mọ àwọn egbò àti oògùn tí ń ṣiṣẹ́ fún àrùn ara ṣé ká máa bá a lọ ká máa ṣe é ànábì ní tadawa o ẹ máa ṣoògùn wòsàn fa inna Allah azza ọlọ́run ọba ò gbé àrùn kankalẹ̀ illa wada'a lahu dawa'a àfi kó jẹ́ pé ọlọ́run ọba ti dá ìwòsàn rẹ̀ sérí ilẹ̀ gbogbo àrùn tí n bá ń ṣe wá ìwòsàn rẹ̀ ń bẹ lérí ilẹ̀ ọlọ́run fíkì ó délé kí n là gbọ́ yìí tá n gbọ́ lábẹ́ àdìsí yín. àwọn sàhábà tí wọ́n ṣe gba Islam wọ́n lọ lè bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yìí pé a máa àwọn oògùn ìwòsàn ṣé a máa bá a lọ Ànábì sì ni ẹ máa bá a lọ eléyìí ni kì ṣe bọ́ kì ṣe pé ń rúbọ papọ̀ mọ́ ọba wa ẹ̀yìn solóòsà pẹ̀lú yẹn Ànábì ni inna hadhihi al-habbata as-sawda'a anabi ní sẹ́ẹ̀rí alihabatu sauda shifa min kulli da ìwòsàn ni níbi gbogbo àrùn tí bá máa ń ṣeni lára illa sa ikú nìkan ni ipa rẹ̀ ọ̀ka kò sóògùn kú o imam bukhari ló gba hadithi wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ṣe wá rí àwọn egbò táwí ó lè jẹ́ maka ni wọ́n ti mú wa ó lè jẹ́ ní madina ni wọ́n ti mú wa ó lè jẹ́ ní india ni wọ́n ti mú àwọn egbò yìí wá àtàwọn igi ó lè jẹ́ áfíríkà ń bínà ó lè jẹ́lẹ̀ yorùbá lọ́dọ̀ wa ń bínà tí n bá ti ń ṣiṣẹ́ fọ́kàn nínú àwọn àrùn ara islam farama ká lò lọ́dọ̀ wa ń bí nílẹ̀ yorùbá gbogbo wọn làmọ̀ pé ewé efinrin ń bẹ ọ̀dà fún jẹ̀díjẹ̀dí egbò igi agunmu ń bẹ fún ibà àti nárùn gbogbo àwọn eléyìí oyè ẹ̀sìn ò sí ilé wọ̀ eléyìí dáa kéèyàn máa ṣe é ara ẹ̀ náà ni gbogbo àwọn panadol tí wọ́n ń fún wa tá à ń lò tọ́lọ́ ń sì máa ń lò ń sábàbí fún àrùn tí ń ṣe wá láti mú un lọ àwọn àlùfáà ní eléyìí àrídìí ẹ̀ fi múlẹ̀ pé ẹ̀sìn ọ̀tako oògùn náà láti máa pè é àmọ́ mọ́jẹ̀mú tó wà ń bẹ̀ òun náà ni pé oògùn àtàrùn méjèèjì yọ pàdé ara wọn àrùn tí ń ṣe ọ́ oògùn yẹn ó pàdé ẹ̀ méjèèjì ó fara kanra ẹlẹ́ẹ̀kejì kò ní jẹ́ ń ń ṣe léèwọ̀ bí ọtí bí ajá bí ẹlẹ́dẹ̀ lọ́mọ wa fi ṣe oògùn òsàn táwíì gbogbo ẹni tí ń bá ń ṣe eléyìí àgbo ní ń tà ní egbò ní ń tà ní tí wọ́n fi ń ṣàwọn èèyàn ní àǹfààní owó tí bá ń gbà ń bẹ̀ halali ni bẹ́ẹ̀ ni iṣẹ́ tí ń ṣe ní ń gba ẹ̀mí ìlà ni ọlọ́run máa san lẹ́san lérí rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa asẹ́hìrò ẹ̀rí sẹ́hìrò èyí tá ń pè ní oògùn ìbọ̀rìṣà oògùn àjò oògùn tá a fẹ́ fi yí nǹkan padà sọ́ọ́fù ṣẹ́yìn àni a fẹ́ fi yí nǹkan padà àwọn eléyìí à ní fojú ara wa rí báyìí a sì máa rí pé nǹkan yí padà pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn àwọn àlìjànú burúkú tá a rí wà sẹ́hẹ́rù hakika àwọn àǹfààní ṣe rí oògùn tá à ń sọ yìí ń bẹ yìí sì máa mú yàn ẹni bá ní òsì ó pe àlùkùránì rọ ọlọ́run bá ń sọ ní kùránì ó ní wa min sharri nafathati fil uqad ìrẹ́ ànábì máa bá wà sí lọ èmi ọ̀ máa sọ níbi aburú àwọn olóògùn tí wọ́n máa ń fi atẹ́gùn sí tí wọ́n bá dè ọlọ́run bá ń sọ eléyìí nínú àyà ẹlẹ́ẹ̀kẹrin nínú suratul falaq ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa fíkẹ́hù dẹ̀lẹ́lì kí là ń gbọ́ yé lábẹ́ àyà yìí òun náà ni pé ọlọ́run jí ó yé wa pa àwọn kan bẹ tí wọ́n ń so oògùn ọlọ́run sì jí ó yé wa pé oògùn náà aburú ni yìí sì máa ràn yàn ọlọ́run wa ní ká nábì ó wá sọ pẹ̀lú òun kaburú yọmọ bàa ràn án ló jẹ́ pé o lè fògùn sọ́ra kó ń bí oògùn àdúrà ló fi sọ́ra ẹni bá wá ní òsì lẹ́yìn gbàtà lẹ́kọ̀ọ́ àná ti ní bẹ̀ yìí àwọn yóò di káfìrí yóò di kẹfìrí ni nítorí ń pọn náà ogun táwí ọgbàpọ̀ wà ẹlẹ́ẹ̀kejì ò ṣe ẹlẹ́ẹ̀kẹta ọmọ wa mọ́ba mú ọ asẹ́rò kìsìmáàni ogun táwí ó sí méjì sẹ́rò takìyìlì wà sẹ́rò akeki. ìwà ànàlọ́wọ́ pẹ̀lú àlìjánu ni ogun kìí ṣe pé bóyá arọ́ máa nìyàn àmọ́ wọ́n dà nǹkan rúmọ̀yàn lójú ọ̀tọ̀ ní ti ń bẹ́lẹ̀ ọ̀tọ̀ ní tẹ̀yàn máa rí ọlọ́wọ́n bá ní fàyídà hibaluhum wa isiyuhum yukhayyalu ilayhi min sihrihim annaha tas'a nígbà tí àwọn ọjọ́ faraon tí wọ́n bẹ̀rẹ̀ sí padán ní ogun dán nìyẹn wọ́n bẹ̀rẹ̀ sí padán àwọn okùn àtàwọn ọ̀pá tí wọ́n jùlẹ̀ ìwà ń jọ ejò tí ń rìn lójú àwọn èèyàn suratu Taha àyà sixty six sọmọ kí wọ́n máa ń ṣerú ẹ̀ náà fún wọn náà nígbà tó bá rìn ká tó máa bá ẹ̀jẹ̀ nínú ẹyin ẹ̀jẹ̀ kọ́ ń rí ẹyin náà ni wọ́n dàrú mọ́ lójú ni ẹni bá ń ṣe léyìí ń wà lọ́wọ́ pẹ̀lú òun náà lọ́wọ́n bá rìn fáàsì nínú wọ̀mí sáré náfà àti fìlà ọ̀kọ̀dé ẹ̀rí sírù dètàwí òun náà ni ìdè àárẹ̀ àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ kọ́lọ́mọ́sà sọ ní bẹ́ẹ̀ àṣàṣe rẹ̀ ń bẹ oògùn rẹ̀ wà tí wọ́n máa ń ṣàṣeyàn bẹ́ẹ̀ ni kí wọ́n dèèyàn pẹ̀lú kéré ọ̀dàrú kéèyàn máa rìn káàkiri kó di wèrè ọlọ́mọṣà sọ wá ń bẹ inú ẹ̀ náà ni kí wọ́n dèèyàn kọ́kọ́ àtìyàwó kí wọ́n sì túká ọlọ́run bá ní yufarriquna bihi bainal mar'i wa ọlọ́run bá ní àwọn èso burúkú yẹn pẹ̀lú oògùn yìí hmm, wọn ó sì máa ya ọkọ àti aya suratul Baqara aya wọn oh tù nínú ẹ̀ náà ni ìdè ìfẹ́ tipátipá wọn ó tó nífẹ̀ẹ́ ni wọ́n sì ń tọ̀ nínú ẹ̀ òun náà ni oògùn tó jẹ́ pé wọ́n á máa fi lé olè kúrò lójú ọ̀nà òun náà lèyí tẹ́ ẹ máa ń gbé sí àbáwọlé ilé àbẹ́yìí tẹ́ ẹ rì mọ́lẹ̀ àwọn àlìjànú àwọn ni wọ́n dùn nínú ilé yín tí wọ́n máa lé àwọn olè àwọn ni wọ́n máa lé wọn wọ̀n ní tí wọ́n wọlé yín ń bẹ nú ẹ nínú oògùn tó pé a máa fi darí àwọn èèyàn lọ síbi táǹtà òun náà là ń pè ní awọ́rò òun là ń pè ní oògùn tajà àwọn èṣù ni àwọn ni wọ́n máa darí àwọn èèyàn lọ́bẹ̀ nínú ẹ náà ni oògùn ìtọ́jẹ́ pé a máa fi darí àwọn èèyàn ká máa wá bùn wá lówó láì ṣiṣẹ́ ó ní wọ́n ń pè ní oògùn owó ẹlòmíì ó sóògùn owó wọ́n sì wáá gbé owó fún wọ́n sì pẹ̀yìndà kò sí ní mọ́tò wọn mọ́ èṣù náà lọ́wọ́ gbowó fún owó olówó sì ní ọ̀jẹ̀ àwọn ìṣòro tá a níyì látara àfẹ́ lówó àbí látara pé àfẹ́ káboro ṣe wá àyè fi gbò àti ewé àyè fi ń ẹ àdúrà là máa fi ń ẹ ebi wọn náà gbọ́ tọ́lọ̀ sọ́fà nẹ́bí nsìn wọ́n mi náà fàtà àti fẹlẹ̀ ọkọ̀ fi mi ọlọ́run ọba wá sọ níbi aburú àwọn tí wọ́n máa fi àtẹ́gùn sí nǹkan tí wọ́n dè ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa asehru kufurun wa shirkun billah ìmá ṣe oògùn tá a wí yìí kèfèrí ni ẹbọ ni ọlọ́ni wa ma káfàrà sulaimanu walakinna shayatina kafaru yuallimuna nasa sahra ọlọ́wọ́n bá ní anabi suleiman ẹ̀ ṣe kèfèrí àwọn àlìjánu yẹn ni kèfèrí nítorí pé àwọn ni wọ́n máa kọ́ àwọn èèyàn lóògùn suratul baqara aya one oh two ọlọ́run ọba ń sọ nu Qur'an oníwàlẹ̀ ayọ́fúnléhùn sàhírù haythu ata gbogbo àwọn ológun wọn ò ní í jèrè láyé wọn ò sì ní í jèrè lọ́run suratu Taha aya sixty nine lọ́wọ́ níta ń gbọ́ yé lábẹ́ aya yìí òun náà ni pé gbogbo ogun tó bá ṣe tó fàdúrà lẹ̀ ọ́ padà sábàmà ní láyé ń bí nígbẹ̀yìn ayé tó bá tún wá dọ̀run ó tún wá lọ lè wọ̀nà ọlọ́run ẹlòmíà wá sọ pé èmi yìí bá tẹ̀yàn jẹ́ bẹ́ẹ̀ ni èmi yìí yàyàn ń wèrè èmi ń sóògùn sára mi kíkọ̀ tọ́mọ́ka mi ni bẹ́ẹ̀ sì ni èmi ń sóògùn kí n lè máa tà ní èmi ò bá tẹnì kankan jẹ́ àwọn àfáà ni kò rí bẹ́ẹ̀ bó o ṣe ń ba tàwọn tí èṣù mú wá sọ́dọ̀ rẹ̀ bó o ṣe ń ba tiwọn jẹ́ bẹ́ẹ̀ náà lọ ń ba tara rẹ̀ jẹ́ látara pé ọwọ́ àrànlọ́wọ́ pẹ̀lú ẹni tí èso ọlọ́run lérí bùkátà rẹ̀ ọwọ́ dolóòsà ẹlòmíà máa sọ pé èmi tèmi èmi èlò orí èèyàn o èmi yìí sì ọtí àwọn yìí sì ẹlẹ́dẹ̀ẹ́ gbogbo nǹkan èèwọ̀ ni àyè lò ewé nìkan sọ iná là ń lò kí ló wá ń fi ewé ṣe sóògùn bá ní bọ́bájú ògùn bá máa lò lọ sóògùn nínú ni ọlọ́run fọwọ́ sí sóògùn àgbélépọ̀tá ni ọlọ́run fọwọ́ sí yẹn àdúrà ló ṣe fún yẹn sóògùn kọ́nà ó lè sí ni àdúrà ló ṣe fún yẹn sóògùn kí ó lè ni àdúrà ló ṣe fún yẹn àdúrà ni la fi yanjú àwọn yẹn àrùn nìkan là ń fi gbò àti ìwé yanjú anabi ni la yadkhulu aljannata anabi ni kò sọ́nà tí ó gbà wọlé janna mudiminu kamuri ẹni tó mutí fa títí tí ò túbá ó sì kú ṣeré ọtí wala mu'minun bisihri gbogbo ẹni tó nígbàgbọ́ pé ògùn wa ògùn abẹnugọ̀ngọ̀ ògùn làwọn fi yanjú tiwa àwọn ìsàdúrà ìsúná bá wa yanjú bùkátà wa anabi ni kò ní wọlé janna gbogbo ń tó bá wá ṣe padà wọlé janna ìlọ wá ṣe láyé gan-an wàá fi àsìkò yá ọ̀rọ̀ tá a sọ yìí bó ṣe kílẹ̀ àtó yìí mọ́jọ́ tó ń dàrú mọ́ lọ́wọ́ mọ́ o egbò àti ewé máa fi mú àrùn kúrò nínú ara rẹ̀ èyíkéyìí ìlú tó bá ti rí o rí àwọn owó àwọn aṣọ àwọn àgbéga ìdáàbòbò àdúrà làásì fún yẹn wasalaamualeykum wa rahmatulahi wa barakatu.